Títì kínní orí karùn-ún. À ń ròyìn rẹ̀ kálẹ̀ pé àgbèrè wà láàrin yín àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí bí ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀ ẹ̀yin sì ń fẹ̀ sókè ẹ̀yin kò kúkú káàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín nítorí lóòótọ́ bí èmi kò ti sí lọ́dọ̀ yín nípa ti ara ṣùgbọ́n tí mo wà pẹ̀lú yín nípa ti ẹ̀mí mo ti ṣe ìdájọ́ ẹni tí ó hu ìwà yìí tán bí ẹni pé mo wà lọ́dọ̀ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa nígbà tí ẹ̀yin bá péjọ àti ẹ̀mí mi pẹ̀lú agbára Jésù Kristi Olúwa wa kí ẹ fi irú ènìyàn bẹ́ẹ̀ lé Sátánì lọ́wọ́ fún ìparun ara kí a lè gba ẹ̀mí là ní ọjọ́ Jésù Olúwa ìṣeféfé yín kò dára ẹ̀yin kò mọ̀ pé ìwúkàrà díẹ̀ ní mú gbogbo ìyẹ̀fun di wíwú nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí o lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà nítorí a ti fi ìrékọjá wa àní Kristi rúbọ fún wa nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrankàn àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́ èmi ti kọ̀wé sí yín nínú ìwé mi pé kí ẹ má ṣe bá àwọn àgbèrè kẹ́gbẹ́ pọ̀ ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú àwọn àgbèrè ayé yìí pátápátá tàbí pẹ̀lú àwọn olójú kòkòrò tàbí àwọn alọ́nilọ́wọ́gbà tàbí àwọn abọ̀rìṣà nítorí nígbà náà ẹ kò lè ṣàìmọ̀ ti ayé kúrò ṣùgbọ́n nísinsìnyí mo kọ̀wé sí yín pé bí ẹnikẹ́ni tí à ń pè ní arákùnrin bá jẹ́ àgbèrè tàbí olójú kòkòrò tàbí àbọ̀rìṣà tàbí ẹlẹ́gàn tàbí ọ̀mọtípara tàbí alọ́nilọ́wọ́gbà kí ẹ má ṣe bá a kẹ́gbẹ́ irú ẹni bẹ́ẹ̀ kí ẹ má tilẹ̀ bá a jẹun nítorí èwo ni tèmi láti máa ṣe ìdájọ́ àwọn tí ń bẹ lóde kí a ṣe àwọn tí ó wà nínú ni ẹ̀yin ṣe ìdájọ́ wọn ṣùgbọ́n àwọn tí ó wà lóde ni Ọlọ́run ń ṣe ìdájọ́ wọn ẹ yọ ènìyàn búburú náà kúrò láàrin ara yín